بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله <clears throat> وعلى آله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته adágbé fún allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ kẹlọ́n àti bẹ̀fà nígbà muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà kìrọ̀ àti àwọn tán fi dáadáa tẹ̀lé wọn lẹ́yìn lẹ́yìn abẹ́ allah subhanahu wa ta'ala pé káwọn sàṣàlẹ̀ fún àwọn ẹ̀fọn oníkálukú wa nàbẹ́ tí mo tẹ̀síwájú nínú tíra wa tí a fi ń ṣàlàyé àwọn àgbọ́yé tó ní í ṣe nípa iṣẹ́ hajj yóò abẹ́lọ́ subhanahu wa ta'ala kí wọ́n sábà wá ṣe ní ọ̀la ti parí síra náà ògùn tí abáwá sọ ń bẹ̀ kàfin ṣe ìjọsìn fún allah bá a ṣe ń wù yìí ọlọ́mọṣàgbà náà ìbáradà fún wa gbogbo àwa tí adọ́ ń gbọ́ wá bọ̀ láti lẹ̀ èrò àti ń gbọ́ ní láti dàrẹ́kì báyìí àtàwọn àtàjọ ń gbọ́ ládùúgbò náà àti àwọn táwọn náà gbọ́ nígbà tí a bá parí ẹ̀ ní orí rọ́díò nínú telegram group tó ọlọ́run kan sáà ìsànù gbogbo wa kó o ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa tó bá fún alágbọ́yé ẹ̀sìn tí yóò yẹ ká lè lò ó tàbá wa lónú ìjọsìn kó ń lọ́wọ́ gbà lọ́wọ́ wa kó má dàlú wa láyà kọ́ lẹ́kẹ́lẹ́mẹ́lá ìlà ìlọ́lọ́ náà lé báyìí nísìnyí a máa bọ́ sí orígun míì tá a pè ní zikiru nusuki fìtẹ́lìbìyà èyí ni pé ní irú èrò lèyìn fẹ́ ṣe nínú àwọn iṣẹ́ hajj fẹ́yìn fẹ́ ṣe nùsùkù wọn fẹ́ ṣe ṣe hajj ní àbíọ́mọ́rọ́ afẹ́bí kò dá àmọ́ rahmanahu allahu ta'ala wọn wọ́n yóò sọ́hábù díkìrù fi hajj ìjọsìn tá a fẹ́ ṣe nínú hajj wa afẹ́kẹ́yìn omi ń rẹ̀ èyí ń bọ̀ tó bá ṣe kíni o níbi tẹ́lifíyà alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ṣe ẹ́n ó yẹ báyìí níbi ẹ̀rí eléyìí lọ́dọ̀ àfáwọn ansùnmọ́ malik rọ́bì allahu anhu àrùdọ́ olóńgbọ́ sànẹ́bí sọ wípé ní làbẹ́ẹ́kà ọmọrọ̀tàn wà hajjá ọlọ́run jẹ́ pèlẹ̀ fún iṣẹ́ ọmọrọ̀ àti iṣẹ́ hajj mustapha kùnà àlẹ́ yìí sọ ibùkọ́ àti mùsùlùmí afáwa lè kọtọ ọbẹ wọn ní láyé ìsàhàbì àfẹ máa wò ó níta àfẹmújáde nínú ọrọ yìí ni wípé ṣé tá a bá gbọkọ sọ tẹlifíà alákọọkọ láàwì ni àbílẹyìn gbogbo tẹlifíà kọọkan ó ti yé báyìí lọsí sọ afáwa lè kọtọ wọn ní láyé ìsàhàbì àfẹ bẹ wọ́n wọ̀ kàtìyàrú تلقي أبا جابر رضي الله عنه وارضاه قال أصيبني ما سمى النبي صلى الله عليه وسلم في تلبيته حجة ولا عمرة إنه تلبية النبي في النبي يقول حجة عمرة وعن طاووس وإبراهيم ومجاهد مثل قول ابن عمر أما فاتعطي أما أنا صارون كتب عمر صار الإمام النووي في شرح المهذب wọn ni wàlú afudọl èyí tá a fẹ alẹ yẹtukuro mọ ahọrọmọ mi yí fi tẹlifíyà ti di alẹ mọsùs léyìí tá a ní nẹsùn fún tá a ní àwọn àbá wílé lórí òun ni pé ntọ́lọ́dájú nígbà téèyàn bá gbà sọ́hárà níwọ̀ nínú tẹlifíyà rẹ̀ kí wọ́n ti kí ni o kọ́mọ tọ̀hún tó torí ẹ̀ gbà sọ́hárà níwọ̀ nítorí nǹkan sábà wà náà fi hàn gbà wá ó ní wọn bí abdullahi bin umar àyùsánmi àhàdúnà hajjan wà ọmọrọ sẹ́ni kọ̀ọ̀kan wá lè sọ wípé hajj àti ọmọrọ kọ́ dárúkọ rẹ̀ bẹ́ẹ̀ kọ́ọ̀lá ó ní àtúnábì ìhùnà gbọ́ àbìmá fi kòló bí kún tí ń tọ́wà lẹ́mìí yìí lẹ́fẹ́ máa bọ́ lọ́wọ́ lẹ́fẹ́ máa sọ bọ́ lọ́wọ́ ìnáma hiya níjàtò àhàdìkù àníyàn nìkọ̀ọ̀kan yìí náà ni wàmín asuhabina mọ́mù wáyé wá ní pé àlàfọlù àyẹ̀ǹtẹ̀kọ́ bíi èyí tó dáa jù ní kíni o kéèyàn wí jáde lẹ́nu pé fẹ́ hajj ní àbí ọmọrọ lima rọwà anasu numẹ́lì kí lọ́dún yẹn bọ́ wà ní wàrúdọ́ nítorí nǹkan sábà wà anasu gbà wà kọ́nà bá yọ ní sí olóńgbọ́sà nẹ́gbẹ̀ẹ́ tó nínú làbẹ́kà rẹ̀ pé hajj àti wà ọmọrọ mo jẹ́ pé hajj àti ọmọrọ wàlẹ́ anahu yìí dá anásọ̀kọ́ bíbí àti pé nítorí ibi tó bá wú ìjáde lẹ́nu káàna abu ada mina sahawi yóò jìnnà tí kò sáré gbàgbé hmm? ọ̀rọ̀ wọn di méjì báwọn ọ̀rọ̀ wọn di méjì báwọn lọ́dọ̀ àwọn sáfẹ́ àyíyá wọ́dẹ́kẹ̀rọ̀ náwó wíyù àìsàn mọ́mù náwó wí ó tún wáá gba ìgbà wá kan lọ́dọ̀ alimẹ́n àbí muhammed alijuwéyìlì ó ní hẹ́ẹ́dẹ̀lì fìlẹ́ẹ́ fíìmà sáwà fíìmà tí wọ́n tẹ́lẹ̀ bí ẹsẹ̀ kú la ìṣèyàpọ̀ ẹnu wípé sáàmà dàpọ̀ tẹ́tà tẹ́tẹ́ dé ájí àjọrọ̀mọ́rọ̀ sáàmà dàpọ̀ rẹ̀ mọ́ tẹ́lẹ̀bíyà àfáà ní ìṣèyàpọ̀ ẹnu yìí kìí ṣe lórí tẹ́lẹ̀bíyà alákọ̀ọ́kọ́ o ìǹtọ́ yàtọ̀ sí tẹ́lẹ̀bíyà alákọ̀ọ́kọ́ ni wọ́n ń ṣèyàpọ̀ ẹnu lé lórí fàámẹ́lì wùlà òòrí tẹ́lẹ̀bíyà alákọ̀ọ́kọ́ ìlẹ́tẹ̀ òun ni èyí máa fi ń bẹ̀rẹ̀ nígbà tí yẹn bá gbá sára mi wọ̀ èyí sàhábù àmì sábì àfi ha máa á ọ̀rọ̀ mọ̀ bí ní mi hajj nà wọ̀ọ́mọ́rọ́ wájú hàn wá ẹ̀dà ojú kan náà lọ́ra àwọn afáńbẹ̀ ipe afẹ́kọ̀ọ́ ṣe wípé tọ́ba kọ́kọ́ fi ta tọ́ba kọ́kọ́ tẹ́lẹ̀ bí yàtẹ́nu nígbà tó gbọ́ sọ ara mi wọ̀ wọ́n sọ kí ni o kọ́ sọ nítorí ẹ̀ gbọ́ sọ ara mi wọ̀ bóyá hajj àti ọmọ ولا يجهر بهذه التلبيه بل يسمعها نفسه تلبيه كيتي تدل قوامون لتوكي تلبية في لبيك حجا وعمرا دلل قوكيتي دلل قوامون لتوكي قوامتي لتون قوضا تنبو لبيك حجة وعمرا أتربون تلبية كوارب لتوكي بخلاف ما بعدها إن طريقة تلبية تتوبية فاكوين fa iná òye ìhà yóò gbé ìlú sókè ní labẹ́yìká náà húnmọ́ labẹ́yìí labẹ́yìká láàjẹrí kàlákà labẹ́yìí iná alḥamdà wọn ní ẹ̀mẹ́ta lẹ́ka wọn mọ́lẹ́ láàjẹrí kàlákà. àmọ́ tá à ń sọ ni wípé torí labẹ́yìká hajjatan wà ọ̀mùrọ̀ tí ó kọ́kọ́ wí yóò wí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò sì sọ nítorí ẹ̀gbàgbọ́ ara mi wọ̀ lẹ́yìn eléyìí làbẹ́yìkà tó wá kù yọ mọ ewu sókè kọ̀ wá ní sọ́n tó torí ẹ̀ gbọ́dọ̀ ara mi wọ̀ ọ́n. ó yẹ báyìí orígun mi tẹlifíyà tó rẹ ohun gbẹ̀yìn mọ́kàrí mi ẹni tí ò ti nu aṣọ ara mi ìjọ náà ni mo fi làbẹ́yìkà làbọ̀ mọ́ làbẹ́yìkà. àdìkà sọ fún mi pé níta ní pé ta ní ń dá lóhùn hmm? tani pé tani ń dá lóhùn bá ń ránṣẹ́ tí ká sọ bẹ́ẹ̀ fún mi àbóhùn náà léwu lábáṣá ayọ̀lábí àlìhàlà ẹni tí kò sínú aṣọ ara mi kò burú kó náà ṣe kíni o kó náà máa pé labẹ́yì kálá ọmọ labẹ́yì afa mọ̀ṣẹ́kù dínì sọ́bàrì nínú àkìrọ́ ọ̀rọ̀ pẹ̀lú ẹlẹ́gbẹ̀dà bẹ́rẹ̀ kẹta tá a dà kọfíra yìí rè wọ́n wá sọ wípé látọ̀dọ̀ àfọ́sá ń pè ní ìbọ̀rọ̀ yìí ẹ̀fọn abáṣẹ́ni mi ó ní àfa wa abdullah ibn masoud ó ń bọ̀ wá láti dọ́yà àtò rẹ̀ àwọn ilé tí yẹn máa kọ́ sẹ́yìn ìlú gbàtà bá kọ́ bíi ahéré nì èyí tí ó fẹ́ ó súnmọ́ kọ́ọ̀dì síyà ìyẹn kọ́kọ́ débẹ̀ kí yẹn tó dé kọ́ọ̀dì síyà ìlú yẹn fàlákìyà kọ́wùmẹ̀n afáwàdùláàbù mọ̀sán ló wá pàdé àwọn ọjọ́ kan yòlàbùnà ẹ̀ńdẹ̀ nẹ́jẹ̀ wọ́n ti làbẹ́ẹ̀kà ní àdúgbò nẹ́jẹ̀ fún فقال عبد الله أفا عبد الله بن مسعود náà gbé لبيك عدد التراب لبيك ọlọ́run mo jẹ́ pé rẹ ní dèdè ìpẹ́ rẹ mo jẹ́ pé rẹ àbí mo nífẹ̀ẹ́ wọ ọlọ́run dèdè ìpẹ́ mo nífẹ̀ẹ́ rẹ. وكذلك قال ابن قدامة في المغني أفا وابن قدامة المقدسي إنه المغني àwọn náà sọ wípé ní eléyìí tá a wí yìí òun ni ọ̀rọ̀ àfa wa alhassan albasri wọn ní kò sá burú bí àwa táwa náà wà lé àwọn náà lè o àwọn táwọn náà wà lé àwọn náà lè mọ pé labẹ́yì kálá ọmọ labẹ́yì kò sábúrú bẹ́ẹ̀. wọ́n nẹ́ka ẹ̀yù afọ ìbùrọ̀dúnmù nẹ́ka inú àwọn alágbóyè ẹ̀sìn àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n àgọ́ òkùnrin sẹ́ ilẹ̀ àti wa àkọ́ wọ́ṣẹ́ ẹ̀yù wà áhmẹ́dù wà ábù sáwùr wọ́pnil múnzir wà asxaabu rọ́ọ̀yì wà kẹrìhà bùmáàlì mọ́ mọ́lì kika kórìíra rẹ̀. nígbà tó wà lọ títí tó wà lọ ájì tó wà náà pé làbẹ́kà lámọ̀ làbẹ́kà ládùúgbò káàkiri ló ṣẹlẹ̀ oyè báyìí ní ti àwọn tí yẹn bá lè máa ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àfáà tá a sọ fáwọn ẹni tó ní wọn lè lè máa ṣe ìkòsí láìpín bẹ̀rẹ̀ kọ́dà kọ́ta burú bẹ́ẹ̀ ó ti dáa ó ṣe kí ni o ọ̀dà kọ́dà ṣàfihàn ayò pẹ̀lú òmù. ìmọ̀ mùsàáfì rahimahullah ní síra àwọn sọ́nkò ní àlùmù síra àwọn sọ́nkò ní àlùmù ìyá wọ́n ní ìmọ̀ mùsàáfì yìí ṣe nítorí ìyá rẹ̀ ọ̀sọ̀ síra rẹ̀ ní orúkọ ní ìsọ̀ pé ìyá rẹ̀ tó ti wà nísìnyí àtòrí ìyá mọ́mú ti àpè ní àwọn ìyá dáadáa wọ́n sì gbìyànjú lára àwọn ọmọ ibi ọkọ là ń lọ pa ibi ọkọ là ń lọ nkíní nípa owó ìwé ya ìyá ìmọ̀ mùsàfẹ́yìn rọ̀ṣìmọ̀hálọ́ ìyá náà ọkọ rẹ̀ tó jẹ́ idris wọ́n jọ fẹ́ra wọn ní ní tó wà ní falasini ibẹ̀ ni wọ́n tó wájà ara wọn wọ́n fẹ́ra wọn ibẹ̀ ni wọ́n bí sàfẹ́yìn sí àbákọ́tọ́ bí sàfẹ́yìn bàbá rẹ̀ kókó ìyá wa rí i pé ní a. Ah, àti kó wọn dá ọmọ yìí padà sọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ kó lè bá àgbóde wọn àwọn fámìlì rẹ̀ àwọn fámìlì àtẹ́bí òní fámìlì wọn kò ṣàfẹ́yìn náà òun nìkan ni alágbóyè ẹ̀sìn nínú àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ ìpìlẹ̀ nínú fámìlì àtẹ́bí mọ̀mú mọ́lìkì ètò fámìlì àtẹ́bí mọ̀mú abu hanifa ètò fámìlì àtẹ́bí mọ̀mú ahmed muhammad ètò fámìlì àtẹ́bí àwọn ọmọ sáfì bọ́ fámìlì àtẹ́bí ó ti yẹ báyìí náà wá dá padà sí mọ́kà padà pẹ̀lú ọwọ́ àdàgbà ìyá rẹ̀ lọ́wọ́ ṣe gbogbo wàhálà ètò ayé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbogbo yọkọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn káàkiri kọ́dà ìyá máa yọ̀ dàdí pé máa lọ lọ́kọ̀ lọ́kọ̀ wa lọ́kọ̀ tó kìíní nì dísáǹsì gbogbo ìrìn àjò ayé mọ́mùsáfì pátápátá nípa ọ̀rọ̀ mímọ́ lábẹ́ ìdùnnú àti ìyá rẹ̀ àti ìkúnlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ ni lòun náà wá wo bí àwọn ti fara da ọmọ ẹ̀yọ̀ kan tó bí náà nùnú kò bí mi yìí ẹ̀yọ̀ kan tó jòkókì náà nùnú kò sí mi yìí òun náà ni òkú gbélé ní káàkiri torí mẹ̀sìn tó fi sàǹfààní fáwọn ọmọ yìí káníyàmí ni ààrẹ ìbọmọ òun ti bímọ rẹ pẹtẹ tẹkọ náà bímọ lẹ pé a ah, bàbá rẹ bí jẹ ọkàn náà lọ òun dúpẹ́ lọ́sọ́rọ́ wọn tó wọn lágbẹ̀ pátápátá kéde wọn tó wá lọ kú kí àwọn ọmọ wa parẹ́ ààrẹ ìbọmọ bímọ rẹ pẹtẹ ní ọmọ ilé àmọ́ ìyá ìmọ̀ mùsàfẹ́ yìí ọfẹ́ kọ́ mọ̀ owó bí ìmọ̀ rẹ pẹtẹ kó sì ní ìmọ̀ làwa náà sáǹfà níbẹ̀ yìí ọlọ́ba ó ní wọ́n gba ẹ̀gbà wá sí abdullahi bin masoud ọkọ̀ àdé àwọn tí wọ́n ń bọ̀ wá tó ń gbó nǹkan nǹkan ọ̀gbìn bíi sahel muhrimi ní àwọn etí bèbè odò kan tán gba sàárà mi wọ̀ fọlá bú tán wá sí tẹlifíà fọlá bá bin masoud wà wọ́n dá kẹlẹ̀ fúfa ibn masoud náà ti kíni òun náà wá sí labẹ́ẹ̀kì aláhùnmọ́ labẹ́ẹ̀kì ó sì wà nù kúfa wà tẹlifíà ti mi zikiri láhìá àzá wà jẹ́lẹ̀ ká a ti tẹ́lẹ̀ bí àwọn nínú ìrántí ọlọ́wọ́n ọba wa tó ní ìdọ̀gbọ̀ngbọ́n lọ́wọ́ láàyè bí ikú alẹ́ àdín ayẹ̀kú kò lè fẹ́ nìkẹ́kẹ́ láti wí wàlá yóò jabu alẹ́ àdín ayẹ̀dùkú láti ìrọ́mí ìdálẹ́mìyẹn wíyì àdẹ̀gbẹ́ dandan ni fẹ́ nìkẹ́kẹ́ kó gbàtọ̀ ara níwọ̀ tó tó náà wí nígbà tó ẹ̀kọ́ tó láníyàn ájì tó fẹ́ nígbà tá à ń pín àwọn oríṣi hajj lọ́wọ́ àpín hajj kìrọ́ hajj tàmọ́tọ́ àti hajj ìfúrọ́ hajj lórí jẹ́kí ni ojú oríṣi mẹ́ta hajj àyíbẹ̀rẹ̀ nìkan kọ́ ẹ̀yọ́ lọ́wọ́ alọ́lájú bẹ́ẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo ẹ̀ làwọn àfa amúlọ́kọ̀tọ̀ tán ti ń pé gbogbo ẹ̀ náà ní kí ni o àwọn eléyìí ó pe eléyìí lọ́lọ́lájú àwọn tìyẹ́ pé kí n lọ́lọ́lájú àwọn tọ̀hún lọ́sọ̀ pé kí ni èyí wo ló ní ọ̀lájú èwo lọ́la jù nù ẹ̀dá gbé báyìí pé ní káàmọ̀ tó kò sí ìṣe ọ̀rọ̀ ń bẹ̀ torí gbogbo ẹ̀ náà ní hajj tó fi yé gbogbo ẹ̀ náà sì lẹ̀ rí wà fún kóhun náà lọ́la láàyè ara rẹ̀ ẹ̀rí àwọn tó sọ pé ní hajj kìrọ̀ ọ̀nà olómi nusku lẹ́dí amọ̀rọ̀ wọn lòun gan ni ìjọsìn tọ́lọ́wọ́n ọba pa wá látẹnu rẹ̀ ìjọsìn tẹ hajj tọ́lọ́ kọ́nà bá ní yọ́nù sọ̀rọ̀ pé ní ó sọ wípé òun gbọ́ tó ti ṣe ọlọ́sọ̀rọ̀ àtọ́lá bí wájú àkè ní valley àlẹ́ àkè àdúgbò kan nínú ànábì sọ pé àtàní leila ta'ad mọ̀láìkà kan wá bá mi lórí èyí lọ́sọ̀rọ̀ ọlọ́run ọba mi ọba ní pé ní sọ́lì fi hajjali wájú mubarak in this blessed valley kírun bẹ́ẹ̀ wàkúl lẹ́yìn náà fàṣọ pé ní ọmọrọ̀ kan fi hajjá kí ó mọ wà nínú hajj gẹ̀ẹ́sì rúmúrọ́ tí ó wà nínú hajj ọ̀dẹ̀ mọ̀ wípé ní tọ́ ọba wo sọ́ńpè ní ìran à ń ṣe rúmúrọ́ àti hajj méjì náà ni ìsídàkà máa tó àti fìrọ́ọ̀ oṣù yìí báyìí nìyí èyí tó wá wọnú hajj tí wọ́n jọ lè papọ̀ mọ́ra wọn tó wọnú ni kí ni tí ìbá ti fóun lọ dájú ní màláìkà ni wọ́n sọ wà níbi gbogbo àníbi ó ṣe sẹ́yìn òun lé ní o. wọ́n ní àwọn tó gba àdìsí kìrọ́ọ̀nù wa àtìkà wọ́n pọ̀ gan-an àwọn tó gbà wá ní àwọn sọ̀hábà níbi wọ́n lé ní wọ́n jẹ́ mẹ́tàdínlógún mélòó mẹ́tàdínlógún seventeen nínú wọn ẹni tó gba bá níbi ti ṣe wa nínú wọn ẹni tó gba gbólóhùn ìgbàsọ ara mi wà níbi tójú ọmọ yìí pé ní ájú ìpèrọ̀ ọnụ níbi na yìí nínú wọn ẹ̀ńtọ́ gba làbáàrì rẹ̀ wá ń pa ara rẹ̀ pé àwọn náà wà bí àwọn náà ṣe báyìí wàmí ní mo ń rọwà amúrọ̀bù bí yìí nítorí ń nínú wọn tó gba káà níbi àwọn aláṣẹ káwọn ṣe ọ̀nà. àwọn tó gba àdìsù ìfọ̀rọ̀dù wa wọn ní márùn ni wọn òun nìkan náà lèèyàn dà níyẹn kò ní jígínì kò ní sọ ńmúrọ ńbẹ àyíbẹ ọ̀nàkọ̀nù wọn làwọn tó gbà wá aisha ibn umar afawa jabir ibn abdullah afawa ibn abad àti yàwá àwọn aisha abdullah ibn umar ibn abad afawa jabir fàyínsóbìnà ìlà kàtàkù ti rí wáyà tẹ̀ sábà ní pé ń tọ́ àwọn ẹ̀gbà wọn kájá kájá bá ti yẹ ti rí wáyà tó lè tọrọ àti ìpè ní sọ́kọ̀dà fún náà ní kí ni o rí wáyà ìpè hajj kìrọ́ ni fàyínsóbìnà ìlà tẹ̀rẹ̀jẹ̀ sábà ò pé ní ká fẹsẹ̀ kan múlẹ̀ dùn kan lọ wọ̀jábà ní àkọ́dù bí rí wáyà tó náà làm tẹ̀sílẹ̀ rí wáyà tó àtàwọn umar àtàwọn ìmọ̀rán ibùdó hussein àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kẹ́ni kọ́ọ̀lù wọn ànábi sọ pé ní dákọ̀ láti lọ ọmọrọ̀ tó fi hajj ilẹ̀ yẹn wọn kì í yà lọ ọmọrọ̀ hajj ni lálùkì àmì èdè wọn dàgbé sáwọn fún àdìsí yìí ni wípé hajj kìrọ́ọ̀nù nílì báàkì yẹ́kítẹ́dì ànáhà sọ̀rọ̀ àmìnira wọn ló túmọ̀ sí wípé orígun kan ní ọmọrọ̀ nínú hajj nìyẹn kìí ṣe iṣẹ́ àgbàṣe lọ́tọ̀ bóyá tàmọ́tọ́ àbí kíyàn lọ rúmúrọ́ lọ́tọ̀ fún rárá rẹ̀. ẹlẹ́ẹ̀kaàánú wọn lè fẹsẹ̀ múlẹ̀ fún anábìyàn fúnra rẹ̀ hajj akọ́rì náà hajj fìrọ́ọ̀nù lànàbì ṣe iṣẹ́ anábì dẹ̀ ní akùmọ́lu akùbọ́ọ̀lù òun ló pàfẹ́ jùjù ó sì lọ́lá jù. wàá mọ̀ ọkọ́ nínú kọ́ta mẹ́ta tàmátọ́ wọ́n ní ẹ̀ wárí wọn là nẹ́bí ìfẹ́lẹ́ yìí dàpọ̀ bí bẹ́ẹ̀ni tọ̀tọ̀ yìí bẹ́ẹ̀ni lè kú lórí aṣọ àbíyì ọkàn fẹ́ kí ọkàn àwọn sọ̀hábà rẹ̀ kan ṣe àjùtàmọ́ tó rìn ọkàn fẹ́ kọ́kàn wọn lè bá àwárí líìgì kan náà ní mímọ́ ibi ní àwọn náà fi bẹ́ẹ̀ ànànúkà lẹ́ni sámúlá àdàtà òkèlè hajj wọ́n ní pé ìránṣẹ́ hajj tọ́wá ní kéèyàn fẹ́ràn àdáyà rẹ̀ lọ́wọ́ láti lé àfùdọ́lù mi nùsùkì kọ́lá ànìlẹ́dì ọlọ́lá ju ìjọsìn tí ò ní kíni o tí ò ní àgbẹ̀rẹ̀ àdáyà lọ èyí wọn hájú ìfọ̀rọ̀dùn mi fàyídà kúrìnà káàní hájú ihu àǹkúlì wá ẹni mi nínú sẹ́yìn tọ́ba wá sí hájú ìrọ̀n ẹ̀ràn àdáyà rẹ̀ yóò mọ̀ jẹ́ fún gbogbo ìkọ̀ọ̀kan náà àwọn ìjọsìn méjèèjì ọmọrọ àti hájú tó dà papọ̀ nínú ara wọn fàlàmìyàkùlù nùsùkù mí nínú àjàdì tọ́ba rí bẹ́ẹ̀ o ìkan sanu méjèèjì àti ńmọ́rọ́ àti hajj o kò ní sara ìmọ̀lẹ̀ náà àdáyánu ẹlẹ́ẹ̀kejì wọ́n léyìn o gan hajj kìrọ̀ òun náà ní ìjọsìn tá nẹ́bí mú òun ló fi pa àwọn ará alé rẹ̀ àtàwọn fámìlì rẹ̀ látẹ̀ lóṣù wọn náà àdìsẹ́ àwọn mùsùlùmá rọ́dí ọmọ àná wọn ló sọ pé ní òun gbọ́ta nẹ́bí sọ pé ní ahilu ya alamu ahmed fi hajj ẹ̀yin ara alẹ́ ànábì tẹ́ ẹ bá gbé tẹ́lifíyà yín tẹ́sí làbẹ́yíkà yín ẹ pé làbẹ́yíkà ọmọrọ̀ tá ń fi hajj ọlọ́run bọ jẹ́ pé rẹ fún mọ́rọ́tọ́ wọnú hajj ni o eléyìí tá a wí mọ́mú ahmed muhammed ló gbà wá àtàwọn abúlé fi báyìí nínú sọ̀hẹ́ fún wọn. anahu afdọ́lù ìfọ̀rọ̀dì lìkọ́wùnìyí yẹ̀ṣẹ́mìlú alàzìyàdà tààmẹ́lì wọ́n lóun ló tún dáa ju kéèyàn ṣe ìfọ̀rọ̀dù lọ kéèyàn dá ájì nìkan sí nítorí wípé ní ọlá lékún iṣẹ́ nínú àtàlékún iṣẹ́ ìpẹ̀rẹ̀ ó ní nínú wàhùwàdà mùlùkìrọ̀ ni wà á fúdọ̀lù mi náà tàmátọ̀ òun náà ní ẹ̀jẹ̀ pé àti múra wọnú ájì ó tún wá lọ́dájú tàmátọ̀ lọ ájì tàmátọ̀ wọn sábà bọ́ mọ́ sọ̀rọ̀ tí abọ́dé gbàgbé tọ̀dá kò gbàgbé o lìkọ́ ní ẹ̀ṣẹ́ mẹ́ra sọ́ọ̀kì lẹ́hàdì nítorí pé ní ájù kìrọ́ọ̀nù òun gba kó ti ní èèyàn fẹ́ràn àdáyá láti lé ọ̀nlẹ̀kì ájì tàmọ́tò ò nídìí kọ́ fẹ́ràn àdáyá wa òṣà tí múra kọ́ parí rẹ̀ kọ́ kọ́sọ́ ìrọ́múlẹ̀ kọ́wádìí yẹ́wù tẹ́lifíà kò sá lọ gbé ìrọ́mù ọ̀padà kọ́ fẹ́ràn ṣe ájì ìdí ní ntọ́ba wa parí rẹ̀ wà tẹ́kẹ́ fẹ́ràn àdáyá àwọn a adùnkì rọ́ọ̀nù pé ní àtìlélẹ́yìn ti sáwọ́kù ló ti àbí mílíọ̀nù mi kọ́ láti ààyè téèyàn bá ti gbára mi wọ̀ lọ sí haram anahu nusu lẹ́bi yẹ́dùnú obìnrin náà nusu fẹ́yìn ní hajj wà lọ́mọ́rọ́ wọ́n ní hajj kìrọ́ọ̀nù yìí òun náà ní ìjọsìn tó ṣe wípé ó ṣe ìdápapọ̀ láàrin ìjọsìn onífẹ̀ẹ́ràn nínú méjèèjì hajj àtọ̀mọ́rọ́ wọ́n pẹ̀lú ìfọ́lùkù lè nusu ọwọ́ alọ́lá ju hajj ìfọ̀rọ̀ jùlọ kàmítìlì dámà ìbẹ́ iná sọ́mù ọ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ká wọ́n ní ọ̀la rẹ̀ dàbí ìgbà tó ṣe wípé èèyàn gbáwẹ̀ ó tún wá fẹ̀yìn ẹ̀ṣẹ̀ká fún náà fún wọn kó méjì náà wọnú ara wọn náà ẹ̀wọ̀n ní bọ́lá rẹ̀ ṣe rí nínú wọ̀dámà ọ̀bẹ̀dẹ̀ jẹ́ àdìsẹ́lẹ̀ láwọ̀sára tẹ̀lé yìí àbí pé èèyàn ti àkójọpọ̀ láàrin ìjagunṣẹ́sìn ọlọ́run àti ìdílé wọ́n ní ájú òkè yìí kọ̀ láǹbá sọ ara nílẹ̀ bí yóò ṣe máa wọ̀ ní títí parí jẹ́ ọ̀wọ́ àfùtàbí mẹ́rin kọ́tọ́ ayé ọlọ́mọ̀ọ́ fún mọ́ àádà fi hì ń tọ́ bá rí bẹ́ẹ̀ ọlọ́lá ju ẹ̀yìn tó dà á nígbà tó parí ọmọrọ tó wà bá sọ ara mi lẹ̀ lọ nígbà tó padà tó wá yá padà lọ́jọ́ ọjọ́ mélòó síra wọn ó tún wá sùn ó tún wá gbé òkú ọ̀padà. àdìlẹ́tòlùkọ́ ìlú iná bí afdọ́lì yẹ ti tọ́gbọ́ àwọn táwọn sọ nítorí wípé ọlọ́wọ́n ọba lọ́sọ̀ọ́ dàrẹ́ ìkínú alukur'an bẹ́ẹ̀ láàrin gbogbo àwọn ìrìnàṣẹ́ hajj tó kù ó ní. فمن تمتع بالعمرة ẹni yòówù tọ́ba ti umrọ̀ tọba ti ájì ó ṣe ìgbádùn pẹ̀lú fi kún à ń pe àjìtàmọ́tòun lẹ́gbẹ̀ẹ́ gbẹ̀ta sọ fún wa pé ń pe àjìtàmọ́tòun nítàmọ́tòun nítorí wípé ní bá parí ohun gbogbo ntẹ́ni tọ́wọ́ nu afárá mi ò lè ṣe torí pé ẹ̀dí bá afárá mi ò ló lè ṣe tọ́wọ́ ara kò hajj pé tí agbára àdúgbò padà nítorí pé nítàmọ́tòun nítorí pé gbádùn ó ti yé yóò ṣe ìrànwọ́ kan yóò wá sí hajj mọ́ pẹ̀lú kó dà pọ̀ ó sì siwaju ìkún síwájú ìkún yóò ṣe é ní tẹ̀léra wọn bí aṣọ hajj káyọ̀mí lẹ́yìn ni lásìkò ni ó ṣe méjèèjì sí kí méjèèjì ó sì pé pérépéré láì ṣe pé ní méjèèjọ ara wọn oyún tàbí ní bá ń múra nínú iṣẹ́ hajj ní kíni o nínú iṣẹ́ hajj ní ọwà wọ́tẹ́dìkúlù àfọ̀hánì lọ ọmọrọ̀ fèyí ni àwọn ṣe ọmọrọ̀ wà wọ̀ yóò wá sí sáyọ ẹyọ kan bí ìtàwá fún ẹyọ kan fún méjèèjì wọ́n mú fúrẹ́dì yá ti gbin hajj wọ̀ àdá ẹn tó wọn bá ti hajj nìkan kọ́ o hajj nìkan náà ni ó sì kò ní sí ọmọrọ̀ ńbẹ ìbá wa parí iṣẹ́ hajj tán ẹ́n tó parí iṣẹ́ hajj tán pátápátá kọ́ ah, ọ̀gbìn ọmọrọ bí wọn ti lọ sí ájì yìí ẹ gbogbo àwọn tí wọn lọ ọmọrọ tó ṣe iṣẹ òjò náà ní ọmọrọ kódà pé iṣẹ òjò kan fẹ pẹlú iṣẹ wákàtí díẹ náà tábà ti rí wákàtí kan bá wá bí a bí wákàtí méjì ti nu nínú ti nu tó yí ara bá first floor àbí second àbí third ìbáni ẹ̀hẹ́n ó ṣe é ṣe kó nígbà tó wà fipá wá fún o lè ti wíìkì o lè ti rẹ̀ kọ́sẹ̀ wá lọ ṣe náà ní first floor àbí second floor afa ìṣẹ́ ń ń o unlike ṣé ọgbọ́n ti nù ilẹ̀ ẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ níbi tí kàába wa ọ̀gbọ́n tẹ bí yẹn bá tún abọ́ wí ó tún wá ti torí pé ní ibi kàábà tó wọ́n wò ó ẹ́ èèyàn tí ó gbà lẹ́ẹ̀kan náà ó ní two hundred thousand ibi tí wọ́n wò kéré ní mọ́tò mọ́tò ní wọ́n fi wò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá débẹ̀ tán kapásítì rẹ̀ lẹ́ẹ̀kan náà ó ní two hundred thousand táwọn mọ̀tò làwọn kú lẹ́ẹ̀kan náà so bẹ́ẹ̀ yẹn bá ti wá jìnà sí sí bẹ́ẹ̀ ni ìrìn àjò kó tó yí ipò lẹ́ẹ̀kan náà ó ti jìn sí bẹ́ẹ̀ yẹn bá lọ bọ́ sí first floor yóò jì jù bẹ́ẹ̀ lọ ní first floor náà àyè tó ti sáfà àti mọ́rí wà bẹ́ẹ̀ náà lókè wọn káni sẹ́kọ̀ọ́dì náà ni ó wà bẹ́ẹ̀ káni sọ́dọ̀ ó wà bẹ́ẹ̀ àmọ́ ogun tó wà wọn àwọn jìnnà tó gbèsè pé ní orí ilẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ní kí ni o nìyẹn ti sáfà àti mọ́rí wà wọn. tòtò bá rọrùn pé ní nígbà tí àwa lọ dé o àti iṣẹ́ sáà àti tàwáfù rẹ̀ àti sáfà àti mọ́rí wà tó sá ní first floor second àgbẹ̀tọ́ ìjọba ti ṣe ó sì jáde ó ṣe é kọ́sù ọ̀rọ̀ akọ́tì rẹ̀ nítorí pé wọn kó wọn padà sí hajj ó yẹ báyìí nìkan ó ṣeé ṣe kó ní kọ́nìyàn ní wákàtí tí ó díẹ̀ bí i wákàtí méjì àbọ̀ àbí wákàtí mẹ́ta kódà ó lè mọ náà wákàtí méjì gan pẹ̀lú kọ́mọ náà ju wákàtí kan lọ lọ́wọ́ àti ìjọ́dọ̀ bá ti wà lára yẹn ó yẹ báyìí tó o túmọ̀ sí wípé ní ìṣe rárá sóye tó bí sọ múra ọ̀sẹ̀ wá pọ̀ wọn téèyàn bá lọ kó gbìyànjú tó ti pé ní à kó o fi iṣẹ́ òmúra yẹn kó fi súnmọ́ lọ́hùn dáadáa kó fi ṣe ìsúnmọ́ aláṣùbánu wọ́tà alá dáadáa kọ́lọ́wọ́ gbà náà ìbá dáa kọ́ mọ̀ sí mi torí pé kọ́mọ anájíké bá a ti ń lọ nì hmm? à ń lọ náà nù nìfà gbọ́dọ̀ dé báyìí ok. أن فيه زيادة أبطنا أن فيه زيادة نسك الآن الإخراج إكيم بمبي عليكو يدوسي كان بمبي جموكي وسيهاجي لطنه وهو دم وهو دم نسك òun náà ní pé èèyàn tẹ̀jẹ̀lẹ̀ ìtẹ̀jẹ̀lẹ̀ pàápàá ẹran àdáyá wàlé ìtajámajábìrì kìí ṣe pé ní ẹ̀jẹ̀ pé ẹ̀sìn kọ̀rẹ́ẹ̀kì ẹ̀rọ kan tí yẹn ṣe ń ṣe ájì rẹ̀ bìdẹ̀lì ìdíjà wájú ákìlì mínú torí pé ẹ̀gbà ẹ̀rí bẹ́ẹ̀ pé nìyẹn lè jẹ́ bẹ́ẹ̀ wàlàwò káyánà jábọ̀rọ̀ ká ní ẹ̀jẹ̀ téèyàn ta á lẹ̀ tó fi kọ̀rẹ́ẹ̀tì ẹ̀rọ kan àbí blọ́ndà kan nínú iṣẹ́ ájì rẹ̀ ní lámẹ́ẹ̀dẹ́ àtàn átìlúmẹ́lù kọ̀lẹ́tọ̀ láti jẹ́ bẹ́ẹ̀ káyánà kàfàrọ̀ bí àwọn kan téèyàn bá fi san kàfàrà. àníbi sọ̀rọ̀ sọ́lá àmọ̀rọ̀ jẹ́mi àṣàbí àníbi gbọ̀ngàn sọ̀hábà rẹ̀ látẹ̀ alẹ́bí ìnàlámúyè tó kú hádìyà àwọn tí wọn mẹ́rin àbẹ́ ayá lọ́wọ́ láti màdínà àbí láti rìn kọ́ọ̀tù wọn ànábì ayé tó sàkó ájà wọn fi ọ̀rọ̀ mọ̀ pé kó ń segin ní o kó wọn sún ájì wọn kó ń segin ní kó gbogbo múra síwájú rẹ̀ náà eléyìí kí ni o ọ̀fẹ̀sẹ̀ múlẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn jàmá mi sọ hábà bírí wà tí ń sọ ṣèyíhá fi sọ ṣèyíhá ìlú ọgọ́ ilé ha nínú àwọn ẹgbà wa lálàáfíà ní sọ yóò bùkọ́rí sọ yóò mùsùlùmí àtàwọn sẹ́ra mi náà yóò ní pé ní jáde sànẹ́bí jáde sànẹ́bí mẹ́ra àdáyà lọ́wọ́ àwọn kan ò mú ti wọn lọ́wọ́ dùn nígbà tí wọ́n á dé maka ànẹ́bí ní kékeré o hajj ní tán fẹ́ wá sí o wọ́n sọ fún mi lọ síwájú rẹ̀ náà. àdúgbò ànẹ́bí sọ pé ní láwùjọ tẹ̀kọ̀bọ́lá ti ní amúlí ibà ti tẹ̀sí bárọ̀ ká ní pé èyí tó ti lọ́nú ọ̀rọ̀ yìí bá ti dá padà sẹ́yìn ni lámùmá sókùn hàbíà èmi ní òní àdáyà wá láti lé wọ́lá jẹ́ àtúwà ọmọrọ̀ nígbà ọkọ̀ wá sí ní pé gbogbo ọkọ̀ sí ọmọrọ̀ náà ẹ́ kánísà mọ́ tún ni ànábì òru òkókòun náà padà ni ma sábàmọ̀ wípé ní òun mẹ́ran àdáyá wá láti lé ẹran àdáyá tó mú láti lé tó òun o àti bọ́ hajj. òun ló dé sábàbí sànẹ́bí ò lè bọ́ sọ ọ́ lẹ̀ lẹ́yìn òmùrọ́ fọkànmọ́ àwọn sọ̀hábà rẹ̀ táwọn ti kíni táwọn láǹfààní bẹ́ẹ̀. ànìlkọ́ ìlú iná bí akọ̀bọ̀lì yẹ tẹ́lifíọ́ ní yà àtàjú nàbí fìlì ni wọ́n nínú ẹ̀rí wa òun náà ní wípé ní àwọn tó ń pé ájú ìrọ́nù lọ́dà ẹ̀rí wọn ìntànẹ́bí ṣe ni wọ́n sọ. wọ́tẹ̀kẹ̀dí mùlùkọ́wùlì àwùlá ìndẹ̀tà àyàrúnì bí náà sùn méjì látọ̀dọ̀ ànẹ́bí àbí látọ̀dọ̀ sọ̀hábà tọ́wọ́ ti bí ẹni fara sínra wọn ọ̀sán ti bí ẹni fara gbára ó yẹ báyìí lókè ní ta ìtẹ̀já mọ̀ ń bẹ̀ ní wípé súnú lè kọ̀ wí tó kọ́ da mọ̀ àdá súnú lè sẹ́yìn ní ta níbi sọ àmọ́ ti síwájú ta níbi ó yẹ báyìí lókè bẹ́ẹ̀ náà ní sọ̀hábà náà tá a sọ̀hábà kọ́ ọ́ wá kọ́ wa àmọ́ wá sí nǹkan mí àtẹ̀tẹ̀ rárá o ntọ́ wo oṣù kọ́ ní sunna ntọ́ tó fà nẹ́bí sọ̀rọ̀ níbi ni òun ní sunna òun láwa ti tiwájú ó ti yé wa ní sèyí tọ́. lẹ́tìmọ́lì kọ́ lè fẹ̀yìn níyì kọ́ọ̀sán bí ní ìdúná ọ̀yẹ̀rẹ̀ yìí torí pé ní ó ṣe é ṣe kó lè pé bá nẹ́bí ṣe òun òun nìkan ló ní òun nìkan la fẹ́ ó ṣe gẹ́gẹ́ bó ti ṣe wípé ní ànẹ́bí ní ká mọ̀ gba àwọn oṣù bọ́nú oṣù òun ṣèṣe ànẹ́bí ló ti ṣègbéyàwó láì bùkátà tí wà níyù gáàdíàrì tọ́lá nẹ́bí gẹ̀ fúnra rẹ̀ wà níyù ló mú mi ní onígáàdì àwọn ọmọ mi ní so kò bùkátà tó gáàdì àti ọgbà tí ìyàwó àmọ́ wà tá a kú kọ́ àwa ní ìdí rẹ̀ ń tiwa o àtikọ́ ànẹ́bí sọ fún sọ̀rọ̀ ọkọ̀ bùnmọ́ àlè rọ́bì ọlọ́wọ́ àníwọ̀ ọ̀rọ̀tọ̀ tó sọ ọ́nà àdìsọ́fọ́ ajábí rẹ̀ pé ní dakọ̀láti lọ́ọ́mùrọ̀ fífi hajj mọ̀rọ̀tẹ́yìn ànẹ́bí ní pé ń múra wọnú hajj lẹ́ẹ̀mejì ànẹ́bí sọ fún ọwọ́ fi ọwọ́ rẹ̀ sábà kàbáyìí ó fi ọwọ́ yẹn kéré ti bí bàtí a bá ti shirak bí bàtí a bá ti nẹ́ẹ̀sì ànábì sọ̀wọ́ rẹ bẹ́ẹ̀ èyí ni pé ní a tò sí pé ní umra síwájú ájì tẹ̀lé wọn tó ń tẹ̀lé ra wọn láyìíká kiri ni. àdìlá tó kọ ilé náà bí akọ́lé yẹ ìfọ̀rọ̀d ẹ̀rí àwọn tó sọ wípé ní hajj aládàáṣe tá a ka tíráàpù ká lọ sí hajj nìkan kó ń lọ́lọ́lá jù wọ́n ní nítorí wípé ànábì ọ̀sán sọ́làm hajj nìkan ló dá sí bó ṣe wọ́n náà àdìsọ lọ́làbíà nínú ẹgbàá wà fáwọn jábìrì afábùdùláì bin ọ̀húnmọ́rù afábùdùláì bin abbas ìyàwó aisha àtàwọn mìíràn lọ́dọ̀ ìyàwó aisha kọ́ni ìfọ̀n ni olùsí ó ní pé ajáde pẹ̀lú ànábì ní hajj ìdágbére tá ṣe ń bẹ nínú wa ẹ̀rọ tó ṣe làbẹ́ ìkàtẹ́gbà tó ṣe tiẹ̀ tó yẹ pé torí ọmọ ìbẹ̀ nù wa ẹ̀jẹ̀ pé làbẹ́yìí a àkọ́kọ́ tó kó ti pè lọ́tọ̀ ọ̀là mi rẹ̀ ń kọ́ o nítorí hajj àti ọmọrọ ni ìsì ń bẹ́ nù wa ẹ̀jẹ̀ pé làbẹ́yìí ká alákọ̀ọ́kọ́ tí ó kọ́kọ́ ti pẹ̀lú ọ̀tọ̀ ọ̀là mi rẹ̀ ń kọ́ bíi hajj torí ìṣe hajj nìkan ni àníṣe ọ̀sánlẹ̀m ànágbèwà gbèjẹ̀ ń kọ́ o pẹ̀lú ìṣe hajj àdìsàwì mustapha kò ní alẹ́ yìí ẹ̀kọ́ ní pọ̀lẹ́ lórí àwọn ẹ̀gbà wa mi náà bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ànábì ajáde pẹ̀lú ànábì wọ̀lá nàrọ̀ ìlànà hajj hajj nìkan lásán lọ ṣe nínú ẹ̀mí lánàbù ìlànà hajj hajj nìkan ní ìbẹ̀lẹ̀ ní wọ́tà sọ. ó dàgbà wà jẹ́ abẹ́ òrùlé bá wọn lọ bọ̀ ó ní àwa sọ mọ́ká pẹ̀lú ànábì àwa sọ wípé ní làbẹ́yìká làhùnmọ́ làbẹ́yìká bẹ̀rẹ̀ hajj ọlọ́run àjẹkẹrẹ ọlọ́run àjẹkẹrẹ pẹ̀lú hajj wọn fani pọ̀ lé lórí ni bùkọ́lá tó ń sùn ló gbà wá látọ̀dọ̀ àpá ìṣáájú ilé nǹkan sí ó là níbi o àhálà bí hajj làbẹ́yíkà rẹ̀ tó ṣe mo ṣe hajj nígbà tó kọ́kọ́ sọ ara mi wọ̀ ẹ́ nínú àdìsí àpá ìṣáájú ilé nǹkan sí èyí tó gùn tó dẹ̀ gbajúmọ̀ gba hajj ànẹ́bí ni sọ pé òun ló kàn lídìí tó dẹ̀ dé ètò ṣe hajj ànẹ́bí dáadáa ní bẹ́ẹ̀ pé ní látìnánẹ́wí ilà hajj àdá níyàn méjì hajj látọ̀dọ̀ rẹ̀ ó ní pé ahàlẹ́nà asuhaba muhammed sallallahu alaihi wa sallam ó láwà tá a jẹ́ sọ̀hábà nẹ́bí nígbà tó ti làbẹ́ẹ̀kì aláhùnmá làbẹ́ẹ̀kì àwọn kan wò bìlì hajj kọ́ọ̀lù sọ̀wọ́ àdáwò fún sọ hajj lóhùn nìkan ni o. afa abdullahi bin umar radiyallahu anhu ọ̀rọ̀ ó ní àti làbẹ́ẹ̀kì àwọn pẹ̀lú ànẹ́bí fún sọ hajj mufrida lẹ́tọ́ bẹ́ẹ̀ sọ hajj nìkan ó yẹ báyìí nígbà wà fábùnú àwọn wọn ní anabi ṣe kíni o anabi ṣe làbẹ́yìká rẹ̀ fún ṣe hajj nìkan ni eléyìí làbẹ́ ń ṣàlàyé pé ká ṣe hajj nìkan òun ní ọ̀la àti sọ pé ní ká ṣe umrọ̀ àti hajj ló ní ọ̀la àti ní ká ṣe umrọ̀ mọ́ hajj òun ló ní ọ̀la ká ṣe umrọ̀ ká ṣe hajj làwọn sọ̀ ká ṣe umrọ̀ hajj kìrọ̀ọ̀nù ká hajj nìkan ìkọ̀rọ̀ọ̀nù ó ti yẹ wọn nísìnyí afáwọn abdulayi bin abdulayi kọ́ ẹ̀fọn ní sọ́ọ̀ nígbà tó wá bá ìṣòwòlá nàbí ó ní àhàlàbí hajj ànábi wá sí làbẹ́yìká láhùnmá làbẹ́yìká làbẹ́yìká hajj mo jẹ́ pé wọ́n lọ́wọ́ fún hajj nínú àdìsí mi sápanu pọ̀lẹ́ lórí oníkanu yàrá wọn lọ ọmọlọ tàbí aṣọ hajj mi àtìdáyé lókojú nínú ìwà tí ò dáa tó ẹ o nínú tọ́tẹ̀ ìjọba bíi òun náà ní kíni o kó o ṣe pé hajj nìyẹn máa ṣe ń mọ́rọ́ àwọn tó ń rí bẹ́ẹ̀ kìí sípá àdìsá ànábì nù tí tó sọ pé ní ànábì wá wá pẹ̀lú àwọn sọ ábà rẹ̀ ní àárọ̀ kùtùkùtù ọjọ́ kẹrin mohindina bin hajj wọn ti làbẹ́yìká àwọn oúnjẹ hajj ìyàwó àsùnmọ́ tọ́jú màá gbọ́kà rọ́jì ọlọ́wọ́ àdúgbò ó ní àwọn pẹ̀lú ànábì táà ti làbẹ́yìká àwọn oúnjẹ hajj àdìpé náà lọ́dọ̀ sọ́dọ̀ ànábì ahrama bil hajj mufrada ànábì dá aṣọ ara mi gbé wọ̀ fún ó gbé ara mi yẹn rẹ̀ fún ṣe hajj nìkan ni gẹ́gẹ́ bá àwọn ẹ̀gbà wa ṣe wọ́tọ́ lọ́làbíà àwọn ẹ̀gbà wa tọ́wọ́ dákọ̀ tàwọn tán ni pé ní ànábì pàṣẹ pẹ̀lú wa ti ara mi ipe ní kí wọ́n ti gíní o kan tún múra ájú wọn sẹ́yìn síwájú kan tí ó kan tí ó múra síwájú tí yẹn wá lé fún wọn ànábì náà tí ó múra bá wọn hajj kí ẹ̀mí wọn lè bá àdúrà ni àti pé ní ìtọ́kọ̀ fún ànábì fóun mọ́ lè ti gíní o fóun náà mọ́ lè bá sọ ara mi lè pàtó parí ó múra sọ́wọ́n àwọn ti bọ́ ni pé ànábì ti mẹ́rin àdáyà lọ́wọ́ wọn là ànábì kó ti tàmọ́tò kó láwọn àkókò oṣù hajj èyí táwọn apákan náà àwọn onímọ̀ sọ ipe irú nǹkan báyìí kò sí nǹkan tó ní ìdìkún àdúgbò àtọ́lá oṣù ọ̀rọ̀ síwájú eléyìí lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀ lápapọ̀ lọ nínú olólùkọ́ àdàbò ti ṣe àníkọ̀lá láàfin àtọ́ lè anẹ́dáàlì làmúyòsì máa bí inú kò sí torí lẹ́mí inú mi fẹ́ lè bá wọn sọ ábà díẹ̀ ìsọ̀rọ̀ àti sàfà abdullahi bin abed ní sọ̀rọ̀ ìwé méjèèjì ó ní ìyàrá òun náà lọ́rọ̀ ńlọ́rọ̀ tó àwọn ẹni pé kéèyàn ṣe ń múrọ̀ lásìkò ṣe ájì ìjẹ́bí kàtà sọlẹ̀ kan nínú ìtayà àdàbí nu gbàgbà kòkì títí bá sọ pé ní wọ́n máa rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ títí tó fi wá sọ wípé ní nígbà tá nẹ́bí wá dé táwọn sọ̀hábà rẹ̀ náà dé tán ti làbẹ́ẹ̀kì àwọn tó ànábì pa wọn lọ́sẹ̀ kí wọ́n sọ hajj kan láwọn rẹ wọ́n sọ eléyìí wá lágbára fún wọn náà wá o náà wá kẹrọ èyí ò ní pé wọ́n jáde kúrò lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn sọ̀hábà kí ẹ̀ mọ́ lọ lásìkò wọ́n bí ìwà kò kí ni bíà ẹ àgbo nígbà tó lè lè fún wọn lọ pẹ̀lú tí wọ́n ṣe torí pé kọ̀lẹ́kṣọ̀n ń bọ̀ wá lọ́kà nígbà kọ̀lẹ́kṣọ̀n wá dé wọ́n jọ kú ní pẹ̀lú pẹ̀lú àwọn lọ sí hajj wọ́n dé mí gbára mi wọ̀ hajj hajj àti hajj hajj ló wọn ni wọ́n nígbà tí wọ́n dọ̀hún sọ fún mi pé ní tó bá mẹ́ra

kọba sọ ara mi lẹ tọba di yahoo sẹríwíyà kọba ṣe kí ni o kọba gbé àtọ ara mi ṣe hajj wọ ànábi fèlè ìsàlàyé sọ pé ní kí ni o àlejò múrọ ní àkókò hajj náà o ti yé báwọn hmm? ẹlẹ́ẹ̀kì ẹ̀gbìn àwọn ọ̀rọ̀ wọn máa jẹ́ àti ìbáṣepọ̀ àhàdìsì wàrídá èyí tó wọ́n àwọn apá kan àwọn fún ànábi sọ̀rọ̀ sọ́lá ànábi kọ́ anìtàmọ́tò àwọn ìkẹrọ̀ọ́ ànẹ́bì kọ kí ẹ̀mọ́ sí tàmọ́tọ́ àti kí ẹ̀mọ́ sí kẹrọ afáwà sàídù bùnú musayyad ọlọ́kùnrin kan náà sọ̀hábà nẹ́bì ọwọ́ abáṣẹ́ ìdúnà ọmọd ẹ̀ ọwọ́ bí ẹ̀yìn fúnẹ̀ ọmọd wípé ní òun gbọ́ tànẹ́bì sọ́lá nẹ́bì sọ́nú ààrẹ tọ́dà nẹ́bì kú ìgbé yẹn ní ànyẹ̀lò ọmọd tó ti pé yóò ṣe hajj bàbá wà bó dáwó wọlé bẹ̀rẹ̀ àkì mọ́kìlẹ̀ ìdára ẹ̀ láàmú àwọn àpáǹtì kìíní o wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ kan láàrin ara wọn wọ́n ti ṣàlàyé pé ìwúlọ́lọ́lájú nínú àwọn ẹgbẹ́ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn àdìpẹ́ ní akọ́dà gbogbo tí wọ́n ti pé ní ànágbọ́dà sí ilé ìwọ̀ kí n ṣe ọ̀rọ̀ akọ́dà gbogbo yìí pẹ̀lú ìwé ṣe hajj rárá o. àdìsọ́fà mọ́ ayọ́kọ́ àbùsùn ó ní ẹgbẹ́ àwọn sọ̀hábà nẹ́bí kọ́ ǹjẹ́ ẹ mọ̀ pa nẹ́bí kọ́ pé ànẹ́bí kọ́ nǹkan báyìí àti nǹkan báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní afata alamu fẹ́ mọ̀ ikú ànẹ́bí o náà ayélujára níbi nílẹ̀ hajj wọlé ọ̀rọ̀ pé ká máa ṣe hajj kìrọ̀ kọ́ọ̀lù ẹ̀mẹ̀ hàdà wọ́n lé lẹ́yìn tó wí sàlá àwọ̀ ọ̀mọ́ o kọ́ọ̀lẹ̀ ẹ̀mẹ̀ iná máa àhún náà wọlé akínnàkùn náà ṣe ètò ó lè tó ń sọ pé ká máa ṣe hajj kìrọ̀ nìyí o ọ wà pẹ̀lú wọn àmẹ́ ìlẹ̀gbàgbé wọn náà wá wí ní pé ní wọ́n gbà wá pẹ̀lú ìgbà wà tọ́ta àwọn àdéhìsì yìí kò ká fún àdéhìsì míì gẹ́gẹ́ bí àgbọ̀yé àwọn afá ó ti yé wa ló sì yóò sì mọ láwọn sábàbí láwọn àlàyé sábàbí máa ṣe lórí gbòmìnì nípa irú àwọn ọ̀sán yìí tẹ́lẹ̀ ìgbésà ń kà lọ lórí gbòmìnì tá a ti wà yín náà àlùkòlò àbá ọ̀rọ̀ ṣìlú àwọn àròlé afinimọ̀nà fún àgbàdo olùsèwọ̀n lẹ́yìn ànábì afọ ọ̀gbìn hajj ìṣe hajj nìkan ni wọ́n ṣe wọ́n sì dún nímọ̀ àgbọ́bá lè ṣe hajj pẹ̀lú àwọn èèyàn ti ṣe hajj nìkan mọ́ọ̀dù náà ṣe bẹ́ẹ̀ lọ́dún rẹpẹtẹ mọ́ọ̀dù náà ṣe bẹ́ẹ̀ ní gbogbo ìgbà pẹ̀lú àgbà rẹ̀ wàláwùláwù yẹ kúndé lábùdàn tí ìbá ti pé hajj ìfòrọ́ọ̀dù lọ́lọ́lájú ni lámà wà sọ̀kú alẹ́ yìí wọn àti gbẹdúmọ́ hajj kìlọ́ọ̀nù nìkan ọ̀hún àlàmù náà ti bisunatihi sọlọ́wọ́ ìṣẹ̀lẹ̀ àwọn tẹ̀lé wọn mọ súnà lẹ́bi dùn. wọ́n lálẹ́ wọn lẹ́bi fanukọ̀ fífa àfaramọ́ fún àdínkù nítorí fẹ́ hajj nìkan àwọn tó tẹ̀ wọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nípa náà wọ́n lẹ̀ wá bí ìfẹ́ hajj nìkan lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n ṣe. kódà àwọn ẹ̀kọ́ àdàmọ́ sọ́kó tó bá lọ fún hajj tánátáná gbìyànjú kó ṣe pé kí ni òṣìṣẹ́ wọn lọ rẹ̀. ó ti yé wa nítorí tí wọ́n náà bá ti gbọ́ náà rọ̀ wá táǹkọ̀ ó ti kó àtọ̀ ẹni tó ní kọ́kọ́ fi tàwáfù wá kọ́ dé káàbà gbàrà báyìí òun náà àjẹbí ẹnjẹ ọ̀wárí ẹni tó wá ti wárí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní kí ni kò lè má ṣe lókè tàbí kájà ẹ̀ sọ́rọ̀ tó yẹ bẹ̀rẹ̀ tàbí ẹ̀mí bẹ́ẹ̀ ni pé ní ìyẹn lè má ṣe ní jìmì náà kọ́dọ̀ bá wà lára kọ́dọ̀ sí àjẹkẹ̀ rẹ̀ tó yẹ wọn náà. وقد كره عمر وعثمان وغيرهم التمتع bọ̀ umar àti osman àtàwọn míì náà wọn làwọn wọnyí wọn kó ìyá kí ẹ lọta máa tọ ọba àdùn tàrí àtà máa tọ àwọn àjọrọ àwọn akọkàn wọn náà bọ wọn kó ìyá kí ẹ ti kíni o kí ẹ lọta máa tọ àti kí ẹ ti kẹrọ ọtọrọ pé ní hajj nìkan ló ti ذكر ذلك النووي في كتاب المعدل من النووي في كتاب المعدل أن المفرد kò bùkátà tó tó fìfẹ́ ọkọ̀rẹ́ ìkéde tí ó yà lọ fẹ́rẹ̀ mọ́lẹ̀ àti pé ní wàhálà hajj dámú dámú dámú wàhálà ti dámú dámú bí wọn ni hajj yẹ pé ẹ̀jẹ̀ tí ń tọ́ba ti tà mọ́tò àbí pé wọ́n bá pa ẹ̀jẹ̀ wípé òun kọ̀rẹ́ ìkan ní èsì ẹ̀jẹ̀ pé ọkàn fún ìtọ́sìn òun dúdú bìdẹ̀lẹ́ ìdájọ́ wọn àti àníyẹ̀sùn mẹ́tàlẹ́dàwọ̀ mẹ́tàlẹ́dà pẹ̀lú ẹ̀yìn pé ní ẹni tí ọ̀bá ti pa ẹran kọ́ yóò fi àwọ̀ lọ́kọ̀ àwẹ̀ ètò lọ́kọ̀ rẹ̀ yóò wá gbàgbé ọdẹ mẹ́ta tó bá wà ní mẹ́ta ẹlọgbà méjì tó kù nígbà tó bá dé àdúgbò rẹ̀. Hmm? ẹlẹ́gbẹ̀jọ ànàfọ́sọ̀ hajj fi ọ̀rọ̀ káyà nípa yá nípa àdìjáwá rẹ̀ wípé níka àníkàn kọ́ọ̀sì hajj kan wá sí ọmọ síwájú wọn lé léèwọ àwọn àlàyé pé ní ọdẹ sọpọ àlẹ síbẹ̀ ni àti pé ní àwọn tí wọn tẹ láti nẹbi lọdún yẹn وتلك السنة لدوكا وي بسولا لتبع أبو ذر كانت المتعة في الحج لأصحاب محمد القاصر فاتي متعة فاتي كنو فاتي عمرة فاتي kájàwá ti hajj wọn làwọn sọfà máa ní bèrè lọ́wọ́ kan àlàyé eléyìí báyìí níbi tá a bá gbé láti bẹ̀rẹ̀ rẹ̀ padà ìpèsè wọn àti ẹgbẹ́ ní nígbà yá ẹ̀jẹ̀ àwa àtàbí tí kọ́ lẹ́kọ̀ọ́ fẹ́mi ẹ̀jẹ̀ àdá ìjọba lẹ́tọ̀ lọ́kọ́ àbáàdé ah, kó dànù òun náà lọ́nà arábìnrin àti ànẹ́bì ni gbogbo ìta tó fún wa yìí táwọn ọkọ ní ilé ẹ̀kọ́ kan lé ẹ̀kọ́ kan tá a bá rẹ́ nìkan tó ní pé òun tó wo hajj ìfúrọ́dù òun máa ṣe tòun ẹ̀kọ́ tá a wò ń bẹ̀ tọ́wọ́ ti ní kọ́lọ̀ ṣe ń wọ́n kọ́lọ̀ tó kí ni kọ́lọ̀ tá a fọwọ́ náà ṣe lọ́tọ̀ ó yé báyìí nìyí so bẹ́ẹ̀ yẹn bá ní kí ọ̀rọ̀ nìyí tẹ́yìn bá ní kí rọ́ọ̀nù lọ́wọ́ ṣe kò sábúrú ń bẹ̀ ẹ̀rí ń bẹ fún kíni o ẹ̀rí ń bẹ fún ìyún náà lọ́sọ̀dọ̀ àwọn afá bẹ́yìn bá wá ní pé ìfúrọ́ọ̀dù lọ́wọ́ ṣe ń kọ́ kò sábúrú ń bẹ̀ tọ́wọ́ ti tàmọ́ tọ́rọ̀ gẹ́gẹ́ bí àwa tá a máa wá láti jìnnàjìnnà tó ṣe pé ní ọ̀pọ̀lọpọ̀ wa fẹ́ pẹ̀lú nínú àánú ọlọ́run ní kíni o òun náà ni wọ́n fi san owó ẹlòmíì ẹlòmíì wọn rán wọn fi sàánú rẹ wọ́n ìbùn irú àdánù ti ìmórí prógámù kan tí ìkan náà àwọn abá ṣe tó àwọn tó ń ṣe olóǹkan bẹ́ẹ̀ ọlọ́mọkùnrin bàbá wa ṣe dáadáa fún wọn ìyá kan ní àwọn èèyàn rẹ̀ lọ hajj ni wọ́n dágbére fún ni wọ́n sùn fún nígbà nẹ́bí mọ́bìnrin o òun ò ní kápá ni wọn ò bá wà wọn ò ìgbọ́wọ́ kan náà dáadáa sobo tí wọ́n ṣe ń àwọn yẹn ti fídíò rẹ̀ ọ̀dà tó gbé yàtọ̀ àríbidé tí ló ti fídíò rẹ̀ bí. bàbá tó ń pè ní oríyọmí àbúzá sànbẹ nìbàdàn ẹ̀yọ àwọn àtàlábà pàdé fídíò náà ọ̀lọ́ ọ̀gbọ́ àwọn sọ fún àpá rẹ̀ pé ní káfọ́ padà lọ́sàdúgbò yá wọn kọ́ lọ fún yàrá yìí ní àwọn ọ̀ràn yàrá yìí hajj nítorí dáṣẹ hajj yàwọn dúró òun náà ní kíni o nítorí dáṣẹ yàwọn náà dúró ní kíni òun náà ní kọ́ mọ́ ní pásítọ̀ gẹ́gẹ́ bí nǹkan tó mọ̀ gbọ́ lánàá àwọn apàdà síbẹ̀ àwọn aṣèláì wọn ṣe programme ẹ̀ láti báwọn náà àfa àtàwùdí wá gbé máìkì síbi abẹ́ fóònù pé aláàjì oní ìpọ̀ ọ̀lẹ́gbẹ̀ ìyá náà àwọn abìyá nǹkan oníṣẹ́ ní pásítọ̀tù ìyá lòun ò ní tó tọ̀ ọ̀dà àmọ̀ lọ sí tó pásítọ̀tù náà nù ní àwọn elétò pásítọ̀tù ọ̀rọ̀ wọn wá rèé tọ́ba rọrùn wípé ní wọ́n lè rí yanjú kásìkò tó lọ ìyá òun lọ hajj lọ́dún yìí yọ̀ọ̀yọ̀yọ̀ àmọ́ sàn bá rí yanjú kọ́ wọ́n san wo hajj rẹ̀ kalẹ̀ tọ́ba lọ́dún tí ń bọ̀ wá kọ́ máa lọ. sákùn torí ọlọ́run irú ìyá tí ń dá wákàtí sunkún kó wọn ò ní kápá àti lọ yìí hmm? ṣé òun lọ́wọ́ ní kọ́ lọ sọ́run kọ́ lọ jihad fraud kọ́ lọ dájì nìkan ṣe ìjọ́jì ẹ̀rọ kan rẹ̀ nínú ayé rẹ̀ nígbà tí ń dá wákàtí ṣèwọ́n nǹkan sọ pé èyí sì ń sọ pẹ̀lú emotion àti nǹkan tó káàlà tó sì wù tó fẹ́ ṣe tọ́lọ́wọ́ òfin ní kápá kò rò ó wípé ní kóhùn ó ṣe fẹ́ lè ba àtàánú òun torí kò tẹ ẹ̀rù pẹ́ẹ́nì kan bẹ́ẹ̀ lórí ògbó ní á ah, bí wọn náà ṣe ń sọ pé ìwọ náà gbowó ájì kárọ́bá ti rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣe ti kọ́lọ́ máa gbìyànjú pásítọ̀tù ní kọ̀rọ̀ kò gbìyànjú bẹ́ẹ̀ òun kàn dá wákàtí ó ṣe fi wí tiẹ̀ ọmọ pé tọ́lọ́ fẹ́ fi kẹ́hùn náà nù ní sóhun lọ́wọ́ anúkọ́dọ́hùn kọ́lọ̀ fi ájì ìmọ̀rọ̀ tìtọ́wádọ́ ají nìkan ní ó ṣe wọ́n ṣe tàwọn tán rárá o àbọ̀pọ̀lọpọ̀ àwọn ìyátàkàmọ́ ni wọ́n lọ́wọ́ ni wọ́n lẹ́sẹ̀ àbẹ́lòmíì náà ìgbé á lágbọ́dá afẹ́jíṣẹ́ ọlọ́run lára rẹ gẹ́gẹ́ bí àfa àkóníbá àmọ́ alálàyé tẹ ájì ti fáwọn èèyàn ìlú èmi náà níbi tèmi náà ti wá náà nù wọn kàn afẹ́jíṣẹ́ ọlọ́run lára wa pàṣẹ yẹn dábàá sọ̀rọ̀ pa ájì tá a bá ń kọ́ àwọn ọmọ ilé ìkéwù àdúgbò àdúgbò àlàyé rẹ kí ni wọ́n á mọ̀ rí ìjẹ̀kan sọ lọ́kàn á mọ̀ jíra lásán kálàyé rẹ̀ kó lè máa jẹ́ lẹ́kùnrẹ́rẹ́ pé mo ṣe ni mo ṣe ni mo ṣe ládùúgbò báyìí báyìí báyìí báyìí torí gbà mí àfa bẹ́ẹ̀ yẹn bá ń tà nínú tíra tí ọba débẹ̀ kọ́ lọ ṣe báyìí kọ́dà kò ní gbọ́ yé dára ọgbọ́n tẹ bẹ́ẹ̀ bá ń segin ni bẹ́ẹ̀ bá ń tà nínú tíra tí ọba débẹ̀ kọ́ lọ ṣe kò ní segin ni o kọ̀ǹfàmù ní bá èdè fèrèfèrè o tọ́ba sọ pé nìyẹn tọ́ba gbé tàwáfù rẹ ó gbé láti àrùkù lìyàmá ní tọ́ba dọ̀hún wọn ọ̀pọ̀ rúkún ìyàmọ́ ní síbi kẹ̀kẹ́ mo gbọ́ ìtàn àfáà kan àfáà náà alágbọ̀ọ́yé ẹ̀sìn nípa kódà ó tún wá kọ tíra àgbọ̀ọ́yé ẹ̀sìn nípa ṣe ájì dídì àfáà tí ọ̀dọ̀ ájì nígbà tábà dọ́wọ́ báyìí bọ̀dá wa fẹ́ gbé tàbá bù rẹ̀ gbé kọ́kọ́ ọwọ́ bíi sára kàá àfáàkàn kan ọwọ́ ọ̀tún sí ni mo ń sọ kọjú ọkọ̀ ìlú sáré yẹn kọjú sí ni bá ṣe tàwa bù rẹ̀ lọ́pẹ́ ah àfáàná tún la ìwà gbọ́dẹ̀ dìgbé tèyí ò lé ní. tán bá sọ fún wọn náà wípé ibi sàfà àti mọ́ríwá wà rèé ọmọ owó kè káàkiri nígbà èmi ní sàfà àti mọ́ríwá òkè ni wọn ah ọ̀sọ̀nù ọtún ni wọ́n gbọ́ pé ní wọ́n ló jìnà sí káàbà díẹ̀ nísìnyìí wo ọmọ wo lọ́ọ̀kan báyìí níbi látàgbélé àwọn ọmọ mi àwọn kílókọ̀ gbẹ̀yìn dẹ́yìn kílókọ̀ àwọn sádẹ́gbẹ̀rún àwọn ọmọ ìdí ńlá tó bẹ̀rẹ̀ tó ìdí nínú wọn ní látàgbélé wọn lọ́wọ́ lọ́wọ́ báyìí pàtẹ́ bá wà láàkà báyìí ọmọ wo sábà tẹ́ bá wá débẹ̀ ẹ̀ níbẹ̀ wọ́n ti fíìlì ẹ̀ o ti súnmọ́ra wọn gan débi pé ọ̀rọ̀mọ̀kútọ̀ bá ń bọ̀ wá tọkàn tán gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ láàrin báyìí lẹ́yìn náà nítorí tán bá sàlàyé fún ọ ọkàn rẹ̀ pé wọ́n tan náà sínú rẹ̀ ní onímọ̀ pé ní láàrin bíi ilé ilé yìí síbi náà ló ti ṣe eré jàǹjàǹ díẹ̀ díẹ̀ tọ́ta tọ́ ọ̀bá rí yẹn sọ fún ọ lẹ́yìn náà ni pé ní rúkùn ìyàmọ́ tó fẹ́ gbé tàwa fún wọn ọ̀kọ́ rúkùn ìyàmọ́ ní ti green light lọ́mọ wákàkiri àdúgbò ọ̀rẹ́ tóun náà bá ti rí ọkọ̀ bá dọ̀ nǹkan bá kàmí síra jù bẹ́ẹ̀ lọ ọkọ̀ ti yàn sọ̀ká wá rà àwọn kẹ̀kẹ́ fìyà sànú apá akéwìwọ́ náà wá lọ dàkùnkẹ́ kábà wọn náà wá dọ̀ nǹkan pé àfáwọn ní ibẹ̀ ti lọ yìí hajj kìrọ́ọ̀nù nìkan ní kẹ́ bá lè ti kìrọ́ọ̀nù tẹ́ ẹ̀ràn ní múra náà tẹ́ ni o kó ṣe kí ó ti tàmọ́ tọ́ọ̀rù tọba wa dọ̀tún mi tọ́lọ̀ bá wa kọ́ ń wọ́rọ́ mọ́ mẹ́rẹ̀ẹ́dàbọ̀n bìdáìlì kò burú kò sí láì fi ń bẹ̀ lọ́rọ̀ wọn bá sì kọ́ ọmọ tó yẹ kó yẹ kan tí ó ṣe náà nù ni kò ní padà máa kábàámọ̀ wípé ní a òun ò ṣe wá sí owó múra gbà tó ń lọ láti mọ sọ fọ́pọ̀lọpọ̀ èèyàn náà tó ń lọ sí àjì pé ní ẹ̀ bẹ́ẹ̀ bá wà lọ́hùn yọ́ọ̀mọ̀ ṣe é gbàdúrà pé ní àtàwọn parí nísìnyí ọlọ́run lágbára ọlọ́run abẹ́ ọlọ́run á tún wá míì tọ́lọ́wọ́n ọba gbà wọ́n ìkọ́lọ́wọ́n gbàdúrà rẹ ọlọ́run gbàdúrà rẹ ntọ́lọ́wọ́n ọba tọ́jú fún un dáadáa kọ́jú bá wọn lọ ìdáńtọ́ bá rí bẹ́ẹ̀ hajj tọ́lọ́wọ́ akọ ní ọ̀pọ̀tunítì rẹ̀ láyé ṣe bí ìgbà tó ṣe fóun náà láti hajj tó ṣe ni ó ti yé báyìí nísìnyí kó kọ́lọ́wọ́n gbàdúrà wa kọ́lọ́wọ́n ṣe rán ọ̀nà wa kóòlù lọ́ọ̀hì tààlà ọlọ́run sọ pé ní wọ́n àti mọ̀lẹ́hàjà wà lọ́rùn mọ̀rọ̀ tàlélà ẹ parí iṣẹ́ hajj ká parí iṣẹ́ wọn náà wọ́n ní wà ìtìmọ́ọ̀mù ha ká parí rẹ̀ yẹn àǹtó xarima bí ha mi ń duwé ilé ahẹ́lì látàwọn ilé àwọn ará àdúgbò rẹ̀ ní kíni òkú gbọ́sọ̀ ara mi rẹ̀ ilé ìtawí àgbàwa lọ́dọ̀ umar lọ́dọ̀ mọ́mọ́ àdí afásádùn àbí wàkàs afáìmọ̀lọ́nù mọ̀nà iṣẹ́ hajj tẹ̀rí yẹn àwọn oṣù tá a mà ní tíyẹn máa ń ṣe nù ṣàwáàlì zolukada azolhijja fàákùlẹ̀sù fi hinna hajj wọn ni tí wọ́n yẹ ní pé ní kí ni o ẹ̀ṣẹ̀ hajj nìkan fún allah ẹ̀fín torí tàlọ́ wà á tẹ́mìrú bí i máa ti wà hún lẹ́mìnà ṣùgbọ́n àwọn tó bá dà wọ oṣù míì ẹ̀ máa ṣe ń eléyìí tá a wí yìí òun ni ìtumọ̀ sábà abdullahi bin masoud ibi tu ó tún wọ́n sọ pé ní alhajj aṣọ́nù mahalumat lè ṣàfihàn ọmọ ọlọ́run sọ wípé ní alihaju haju ṣíṣe àwọn oṣù tá a mà ní tá a mà ń ṣe yìí ni pé ní àdépé àlè ìṣòro mọ́rọ́ ń bẹ̀ hàdá fíkìhù ibùdó mọ̀sánrọ̀d àgbóyè ibùdó mọ̀sánrọ̀d rèé wàlọ́kọ̀ àjẹ́ àtọ́fà sẹ́lẹ̀m àyẹ̀tàmọ́ta sọ̀hádàtò àrẹ́bì ìfìyé lọ́sọ́fà àwọn sọ̀hábà kàdìkì ní òrùka sọ́hádì sàmọ́tọ̀ ó ti yé báwọn nísìnyí annafiha kẹsìrọ́tù ziyarọ̀ tìlbẹ̀yì wọn ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé ní Eh, mẹ́mọ́ sàbẹ̀wò ilé ọlọ́run lọ́pọ̀lọpọ̀ mọ́mú mọ́ríkì rahimahulọ́ ó ní ìzàjá àníbẹ̀ sọ́lá àdìsánì mọ̀tẹ́lifà ní bí àdìsí méjì tọ́ba ti bí ẹ ní faragbára wọn bá wá lọ́sọ̀dọ̀ ànábì wá dé gbọ́ wa pípẹ́ ọ̀bọ́kàrà àti ọmọrù àmìlá bí áhàdì lẹ́hàdì ìtẹ́yìn pípẹ́ ìkànnú àdìsí méjèèjì ni wọ́n lò kálí áhọ́rọ̀ kejìlẹ̀ كان في ذلك دلالة على أن الحق فيما عمل به wọ́n ní ẹ̀rí ń bẹ ń bẹ fún wa wípé ní èyí tó ibi tí òdodo wà òun náà níbi tí abakar àti umar bá ṣe kí ni o níbi tán bá ṣe kẹ bá níbi tó pé ní ìkádàwó bìlàdẹ́yìn ní báàdì ẹ̀kọ́ sí àwọn méjì tán bọ̀ lẹ́yìn mi abakar àti umar ní kí ni o lànà ibi dẹ́rìn báàdì ó ti yé so ibẹ̀ wọn ni àdòsí fún tààrọ̀ yìí àmọ́ sókè nǹkan tá à ń sọ ni wípé ní ìwọ náà ti mọ̀ tọ́wọ́ ti dorígun wípé ní ọ̀yá ẹ̀fún nǹkan lọ́la òǹkálùkù ọmọ sọ ti oyè e tó sì hàn sí nípa nǹkan tó fẹ́ gbọ́dá fún ádẹ́mọ́ gbìyànjú pé ní kò wọ́n sa fún un náà ni àfa gbogbo ẹ̀ lápapọ̀ àkàọ́lá hajj kìrọ́ọ̀ àkàọ́lá hajj. tàmọ́tọ́ akáwọlá ájú ìfúrọ́ọ̀d kò séyìí tó sẹ́fẹ̀ tó ṣiṣẹ́ ájì torí kò séyìí tó ṣiṣẹ́ ájì nínú. bọ́ ọ bá wá sí gbogbo ẹ̀ báwọn tó o bá sì gbogbo ẹ̀ o lè padà sí ọmọrọ tó o bá ṣe tó o dá ájì nìkan ṣe o lè padà ṣe ọmọrọ gbọ́dọ̀ bá padà ájì kan èyí bàbá sọ lẹ́kọ̀ọ́ tó kò mí pé àwọn ṣe àwọn máa ń tán bá parí iṣẹ́ hajj tán kó tó wálé kọ́ wọn láǹkọ̀ láti kí ni àti ìmúrọ̀ náà ní láti yẹ àbí ní ọ̀pá láti ẹ̀dá ìgbà báwa fi lọ ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ táwọn kan náà wọn àyà ìṣẹ̀lẹ̀ náà ní wípé ní àárín ìgbà wọn ni wọ́n ń pé sáwọ́dì ti bọ́dà sáwọ́dì ti bọ́dà gàgà lórí ti fi ti bẹ́yẹn táwọn èèyàn táwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láǹfààní àti lọ táwọn mi padà wálé ọjọ́ àràfá làwọn kan tẹ̀ dé wá bá wa ní àràfá ọ̀gbọ́n irú àwọn èèyàn nísìnyí bí sẹ́lẹ̀ ó ti sẹ́lẹ̀ yẹn kò lè ṣe ájì tàmọ́ tó o ó ti kọjá ok ọwọ́ àti ájì ìkọ̀rọ̀ oyè tó bó ṣe wá parí rẹ̀ ń kó tó padà sí nàìjíríà padà ẹnu mọ́jọ́ díẹ̀ tó ní oṣù ọmọrọ́ náà oṣù ọmọrọ́ náà nù oyè bá wọn nísìnyí àbí kó ṣe wípé ní ìyẹn ṣe ájì tàmọ́ tó hàn ọkọ̀ ṣòwò mọ́rọ́ ọwọ́ abábọ̀ ọ̀rọ̀ tó wá wà fún wíyà ọwọ́ apààyè rẹ̀ báwọn ọwọ́ ni bọ́ọ̀lù ọba tó kọ òmúra mi mọ́nú ayé kọ́ ó tún ṣe òmúra pọ̀tà gbogbo mẹ́. bíyẹn bá ti hajj kìrọ́ọ̀n tó ṣe wípé ní ọ̀dà òmúra àti hajj papọ̀ ọwọ́ asáfàfà àti mọ́lẹ́wà fún méjèèjì ó ṣe tàwa fún méjèèjì ọwọ́ parí rẹ̀ ó tún wá parí rẹ̀ tán bó ṣe parí rẹ̀ táwọn náà kó tó wálé ọ̀làǹfà láti ṣe òmúra ó lè dé ẹni tó wù lọ́ọ́ ti tàmọ́ tó yẹn náà kó kò sígbà tá a lè pè wọn mọ́rọ́ àmọ́ hajj ti ẹ̀kọ́ ọláwọn oṣù rẹ̀ pẹ̀lú oṣù aláwọn oṣù náà kọ́ àlèṣe òmùrọ̀ wọnú rẹ̀ kó jẹ́ tàmọ́ tán àlèṣe òmùrọ̀ síwájú rẹ̀ kó jẹ́ tàmọ́ tán àlèṣe pọ̀ mọ́ òmùrọ̀ kó sì kìrọ̀ àdàlèṣe hajj nìkan tó ti yẹ báyìí lọ́sẹ̀ abẹ́lẹ́ subhanahu wa ta'ala èyí ربنا آتنا من لدنك رحمة وهجي إلينا من أمرنا رشدا